ELNN. ọwọ́ agbára. ELNN. ọwọ́ agbára. ẹ kú kàlẹ́ bí o. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ o. ẹ lẹ́sà o. ẹ káàárọ̀ o. ẹ jọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mẹ́nu ń bì báyìí àti pàtó bẹ́ẹ̀ ni ẹ jọ tó lọ lọ́hùn àdìgún láfakalẹ̀ ẹ bá dùn fún ẹ sábà yìí mo fi wá dúró ti pé rárá ah, àdìgún iṣẹ́ onígbọ́dọ̀ sí àbí báwo ni yàrá jẹ. bó ṣe rí nìyẹn èmi gẹ́gẹ́ bí ìyàrá jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí nínú ìlú yìí gẹ́gẹ́ bí oníṣòwò pàtàkì ẹ mọ̀ pé gbogbo àwọn obìnrin tàjọ́ ìtajà gbogbo wọn ni mò ń ṣe dáadáa fún èmi ò dẹ̀ ní èrà tí ò lọ́mọ́ nú àdìgún ní kẹ́ ẹ̀ fún ẹgbẹ́ BNLN ẹgbẹ́ wa ló lè ṣe é dẹ̀ la fà á lẹ̀ àdìgún ní kẹ́ ẹ bá wa dìbò fún. èmi gẹ́gẹ́ bí olórí ọ̀dọ́ ìlú yìí àkíbáwọn rèé àti òlọ́mọ nù sẹ́rí ẹni tí a bá ti fà kalẹ̀ báyìí tẹ́lítẹ́ bá ti lè dìbò fún àdìgbò ó náà sọ mi iléèwé yín ọ̀fẹ́ ni ọmọ yín ó máa re iléèwé ẹ̀jọ̀ ẹ bá wa tẹ̀ ká kún ẹ tẹ̀ bá ẹ tẹ̀ bá bí ẹlẹ́nà bí ẹlẹ́nà bẹ́ẹ̀ ti rẹ́mi náà gbòṣẹ́ bẹ́ẹ̀ ṣáàrí mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe dára mi rò gbàgbá èmi rẹ̀ ìyàwó àdìgbò dẹ̀ tọ́jú ilé ẹni bá tọ́jú ilé náà a máa tọ́jú òde àdìgbò fún o dlnn ó rẹ gbẹ́ wa o àdìgbò fún àdìgbò àdìgbò wa àdìgbò fún kọ́wọ́lé o orí mo wo òwúsà orí mo wo òwúsà ẹni kò fún kó wọlé ẹni kò fún kó wọlé o orí mo wo kùsà orí mo wo kàkẹ́lẹ́ ẹni kò fún kó wọlé ẹni kò fún kó wọlé o. ẹni kọ́ ṣe àtàkùn ẹ̀jú lọ́kùn ẹ̀jú wa ní ẹ̀jú àwọn alájọ wa kàn ń pè ó ẹ̀kọ́ dáhùn ìgbìyànjú lẹ́kùn bá wa kẹ́ni gbọ́ ẹni pé táwọn bá kiri fẹ́ jáde balẹ̀ káàní ẹni gbọ́ ẹwà alága tẹ̀mí ẹwọ jẹ́ bòjú tuntun ẹni ìjẹgbẹ́ alága kan fún aṣọ aláǹdébìlà bíi Awólọ́wọ̀ yẹn àkó jẹ àdẹ̀gbọ́n yẹn mu ẹgbẹ́ tiẹ̀ wò ẹtìrì olórí òtún tó bá yín rìn ni mo bá yín ọjà yìí àárín tó bá máa dógún máa dógún bẹ̀ tó dìbò fún wa tó wọlé ìyá mi. ọ̀rọ̀ rẹ ti gbọ́ yẹn àwọn òkè sọ níjà gidigidi yẹn ẹgbẹ́ ṣé àwa ní o wa sọ pé kọ́kọ́ làwọn àgbà wọn ká máa ṣe dáadáa àwa ò ṣe wèrè ẹgbẹ́ wọn náà wà olúwa la ṣe àdẹ̀dẹ̀ nígbàgbọ́ ní ọlọ́run a ṣe ìlérí bẹ́ẹ̀ tẹ́ bá ti fẹ́ kí la máa ṣe fún yín àìsàn pé a máa fọ́lí pé a máa ra pọ̀ ẹni tẹ́ bá ti fẹ́ ẹ ṣàdìbò fún wa. òun náà ti gbọ́ lẹ́nu iṣẹ́ àmà mi yẹn ọlọ́run kì í fèrò púpọ̀ jà ẹjọ́ torí ọlọ́run ní ọ̀la ẹjọ́ ẹgbẹ́ TBC òun ni kí ẹ dìbò fún torí ọlọ́run ẹ má sọ̀bọ̀ inú o ìyàlájẹ má sọ̀bọ̀ inú o wàhálà ẹ máa bọ́ ayé níbí kẹ́ ìgbà aláta ẹ̀yìn ìmọ̀lẹ̀ ẹ̀mí àmìjọ àmúkáwájú ẹgbẹ́ ìjọba máa bẹ̀rẹ̀ ẹ̀mí ẹ̀mí ṣẹ́ màmí lélẹ̀ àwọn òǹkẹ́gbẹ́ tọ́jú náà kìí o amala na mọlẹ alasọkọ nínú ilé yẹn àbí máa kọ́ lébi màlámọ́tò àwọn oúnjẹ bẹ́ẹ̀ tọ́jú o ẹ̀wọ̀n ṣẹ́ mami gbé àlùbáríkà ṣẹ́tìrì mo ní fún ìyá mi tọ́ba ti wá wọ bẹ̀ kàn ń tọ́ máa jẹ fún yàrá ìkàtọ́ ló sọ máa fún ìyá ìgbà pẹ̀lú ìjẹ́kẹ́gbà níyì abẹ́ mo wéyàn ìyá mi tọ́ba yóò kẹ́ forí jì mí. bàbá ìyá mi ó sì ẹgbẹ́ sẹ́yìn náà ní chairman lè sọ fún yẹn chairman ti wà nílé ẹjọ́ ẹ fún wa ẹgbẹ́ tbs ẹgbẹ́ wa àwọn ìṣẹ́gbẹ́ wà láwọn padà ìṣẹ́gbẹ́ àwọn oníjàgídíjàgà tó tbs. òun lè ti gbọ́ tbs ló wà àwa ò ṣe àwa ò ṣe àwọn tó ń daṣọ borí tó ń dàbí gún aláwé àwa ò ṣe ẹgbẹ́ ọmọlúwàbí kú lọ́la ṣe wọ́n ti wá. ẹ̀jẹ̀ má sọ̀bù ẹ̀jẹ̀ má sọ̀bù ẹ̀jẹ̀ má wọlé gbà yín o. ládìyẹ ń wọ pẹ̀lú onúkù adigun o aláṣẹ kalọ̀mọ́ náà kó fi kún borí àkàràmàgò ọmọ kò ṣeé ṣe bẹ́ẹ̀ adigun o pàṣẹ fún wọn ẹ máa nà wọn ẹ máa dè wọn kùkù tó jú ọ̀nà sí wọn níwí táwọn láyà o àjọ àyà o gàgàfúrú láì gàgàfúrú láì dèdè ṣoko óyá gàgàfúrú láì nàjà kóló óyá gàgàfúrú láì gàgàfúrú láì gàgàfúrú láì. mo fẹ́ bẹ́ẹ̀ máa bọ̀ wá ẹ máa jìyà ẹ máa bọ̀ wá ẹ máa jìyà àdìgún wa o aláṣẹ ẹ máa bọ̀ wá ẹ máa jìyà ẹ máa bọ̀ wá ẹ máa jìyà àdìgún o aláṣẹ ẹ máa bọ̀ wá ẹ máa jìyà àdìgún o aláṣẹ. àdìgún òbẹ̀bẹ̀ máa ló pàṣẹ ẹ̀jẹ̀ bọ́ksà ìgbà tí lọ́lọ́wọ́ tún ó lé ló fún ọ pé ṣé ìwé náà kà kú lọ́ọ̀yà ẹ máa já wọn láyà yẹ o yẹ o yẹ o yẹ o yẹ o yẹ o yẹ ayẹrùkú ẹ má rẹ wọn mọ́lẹ̀ Àdìgún òjẹun kò mọ rí bẹ́ẹ̀ ni ààrẹ bá ṣe jẹ́. Yẹmi wo ṣó mo láìkí àsìnì báwo. ọmọ ọgọ́ tó ṣẹlẹ̀ yẹ mí ó ti pẹ́ tí mo ti máa ń rò wípé ní ọjọ́ wẹ́ẹ̀dì wa mo fẹ́ kó jẹ́ pé mọ́tò tiẹ̀ ọgbọ́n ló máa gbé wá tó máa sọ fún dáàdì oúnjẹ ta ni dáàdì wa ra mọ́tò yìí fún un ẹ ẹ wa má ṣeré má dàpara má dàpara má dàpara sọtútọ dádìí ẹ ra mọ́tò fún mi. èyí mi ò ní nà ó kó yẹ lẹ́nu nà wọ́n mọ ojú ayé ni mo wà bí bóyá mo sì máa tají. mo yẹ mi kò dí sàvẹ̀ kó yẹ kó mọ̀ gbà ah. mi tọ̀ tètè ah. wá wà kí ká. yẹmi kí ṣe kó má gbé mi káàkiri lásán má gbé mi lọ sọ́dọ̀ dáàdì wà lọ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ à lọ dúpẹ́ lọ́wọ́ dádì òótọ́ ni pé Yorùbá sọ wípé ẹni tá a bá ṣe lóore tí ó dúpẹ́ ìgbà tó lọ́ ṣàkóso lẹ́rù rẹ̀ aṣọ àdúgbò lọ ọ̀dẹ̀ múlò làwọn ajáyé níwájú sàmúlẹ̀ tó fi bí wọn ajáyé ní ayé kún àwọn àmì ṣe rí ẹ̀fì ọkàn balẹ̀ ẹ̀yẹ mi kan àdìgún ẹ̀jẹ̀ kún mi kan àdìgún máa jáde gan lójú ẹ̀ fọkàn balẹ̀ à ìfẹ́ kan ilé wà lẹ́ ń gbẹ́mi lẹ́ ń gbẹ́mi lé. olórí ọ̀dọ̀ ó kọ ní kí n fọkàn balẹ̀ gbó nǹkan tí mò ń jẹ ààrùn ó àti gbogbo ó ṣèdìbò ó lẹ́ni kí n fọkànbalẹ̀ kí n fọkànbalẹ̀ adigun ó máa pa ó máa dé òkè nǹkan ṣe sí i ó ti ń tọ̀ mí olórí ọ̀dọ́ ó ti ń tọ̀ mí. ṣé ń dáhùn mi ni lọ́wọ́ àtọjọ́ yìí ó ti ń tàn mí fa. ẹ jẹ́ kí n fojú káàdì gun bí ó lọ ti ṣe fojú káàdì gun ni èmi ní ò tí ì rí ẹ yóò kọjá kí n rí. kí ló fẹ́ ah, jẹ́ kí àdìgún débi àbí yóò ti ní ìta ní ìdìbò ẹ̀kọ́ fojú kan jẹ́ kí kọ́lọ́ máa ṣàánú Olórí ọ̀dọ́. Máa Olórí ọ̀dọ́. Ọmọ ìlú yóò kọ́ Olórí ọ̀dọ́. Ó bọ̀. ṣeré. Inú ẹ̀ tó jẹ́ báyìí la. Wà ṣe oríire ọmọ. Tàbá o. Báwo oríire ọjọ́. àwa nìyẹn àwa nìyẹn. àdèmóye jíjẹ. ìwọ ọ̀nà. ìwọ pápá ìwọ ọ̀nà. wọ́n àti bẹ́ẹ̀. bàbá ẹni náà bá dùn sí ti àmàdà àti hùn àti ẹ kọ́lọ́kọ́lọ́ ọkàn. bẹ́ẹ̀ni ilé ìbàjẹ́ omi bá gbé lọ. bàbá wa bàbá àti ẹni kò bá dùn mọ́ kó forí sọlẹ̀. kó lọ́ọ́ kú dànù wọ́n ti máa lọ fífi bẹ́ẹ̀ bàbá ẹ bá mi dáadáa. ẹ má bàa lọ́wọ́ ọbẹ̀ wa nǹkan. ẹ ǹjẹ́ rí for the matter wọ́n yí torí tágìrì rẹ fi ọ̀dọ́ fẹ́ dé tẹ̀wó àbámọ́yé gbà fún ma tún gbà lẹ́nu ó lò sí ni wọ́n wọn wọlé ń pọnra mọ́ wa ṣíàmà mi rẹ̀ ṣíàmà tuntun alálùbọ̀ sí kàtó lóhùn mú sí bẹ́ẹ̀ ni. ẹ rọra sà ó jàre ya mi ẹ ṣe kùtù tó wa ẹ pẹ̀lẹ́ ẹ ṣàdúpẹ́ sà ẹ ńlẹ̀. má ṣe wà má ṣe wà bàbá kò ní. Ah. ọmọ ayé. wọn ìwà òkè ó sì máa wá òkè. ọdẹ òkè kì í ṣe ọmọ yàn. bí ó bá tó wàá bá mi nílé kó wàá gbowó. àbágbé báyẹ ayọ̀lẹ́sì ọmọ ọlọ́pàá máa jọ abidijó kọ jàkọ jàkọ tó ń jà lọ́pàá bàbá kò ní bàjẹ́ àwọn ọlọ́wọ́ ogun lẹ́yìn fẹ̀yìn ẹ̀ wò kó ọlọ́wọ́ ogun wọ́n ọ̀nà ọmọ ogun àwọn ẹ̀yìn ẹ̀ wò lọ àwọn ọ̀dọ́ àwọn yóò máa máa ké mi lórí ọ̀nà ọ̀nà àṣọ olókù ni o ẹ̀ṣọ olókù ni o ẹ̀ṣọ olókù ni o. ọmọ gbàdúrà rẹ̀ ọmọ gbàdúrà tòun báwo àmọ́ fisa tó gbọ́ fọ́pẹ́ balẹ̀ bó bá lè ní jọ́ mi. èrè alápọ̀ ni. Ah, kábàkábà wa. àbájá. olórí olórí mo gbàdúrà pé olórí ṣé kó lọ bẹ́ẹ̀. ẹ lọ mọ́tẹ́lì. ṣé lọ bẹ́ẹ̀. ẹ lọ sí mọ́tẹ́lì. láti mọ́tẹ́lì ni orí ẹyẹ orí ẹyẹ orí ẹyẹ. ẹ gbọ́dọ̀ orí ẹyẹ orí ẹyẹ lọ sí dúkúdúkú dúkúdúkú. ẹyin kẹ.

now. Royal Africa visa mi now. Àdìgún òfẹ́fẹ́ aláyé alága. Ẹ̀yìn bá sókè, ẹ̀yìn bá fún ọ. Àdìgún ló ń pàṣẹ o, Jésù tó nígẹ̀ o. Ẹ̀yìn bá sókè, ẹ̀yìn bá fún ọ. Àdìgún ló ń pàṣẹ o, Jésù tó nígẹ̀ o. Listen to me now, listen to me now, listen to me now. Kó farabalẹ̀, kó farabalẹ̀ àgbà tó ń ṣara láńgá tọ́ba mú ẹgbẹ́ wá sí èdè ẹgbà ìwà ọmọ ló ń mọ̀mọ́ ṣètú bẹ́ẹ̀ jáwọn láyà o àjò àyà o sàgàbúrú láì sàgàbúrú láì dẹ̀dẹ̀ ìṣókò ó yẹ sàgàbúrú láì àgò mọ́lẹ̀ ó yẹ sàgàbúrú láì sàgàbúrú láì nàìjà kóló àjà láfíríkà ó yẹ sàgàbúrú láì. ẹ̀yin bọ́ sókè ẹ̀yin bọ́ fún ọ àdìgún ló ń pàṣẹ jésù tó nígẹ̀ o ẹ̀yin bọ́ sókè ẹ̀yin bọ́ fún ọ àdìgún ló ń pàṣẹ o jésù tó nígbà o. yeyeyeye ìgbà tí a fẹ́ jẹ́jẹ́ bọ́sà sálẹ̀ náà bọ̀ ọ́n ó ti yé mi o wà ókè o bàbá mi ẹgbẹ́ wa wà ókè o gbàgbó sọ́ọ́sì máa nù ẹ́ gbàgbó sọ́ọ́sì máa kù ẹ́ nàìjà kóló àdìgún sókè. Sagaburu line, tẹ̀lé ṣoko, bóyá Sagaburu line. Ẹyin bọ́ sókè, ẹyin bọ́ fún ọ, Àdìgún ló pàṣẹ. Ẹ̀ṣẹ̀ pààyàn lójú ẹ̀rí, bí ẹlẹ́lẹ̀ náwó agbára, wọ̀n bíríkì wọ̀n bíyà, bíjọ wálẹ̀ ẹ̀wọ̀n mi sì ṣan, Àdìgún, Àdìgún ó yẹ fowó ṣeré. BLNL ọwọ́ agbára. BLNL ọwọ́ agbára dáa fún yín o ẹ sì ṣe ẹkú àdúró tí wà gbogbo akitiyan yín lọ́tún ló sì lárí lórí àdìgún alága wa mo wá ń promise yín mo fi ń dá yín lójú àdìgún yìí hmm. ibi tí ẹ rò tì tí ẹ rò pé yóò ṣe dé yóò máa ṣe jù bẹ́ẹ̀ lọ mo promise yín wàláhì àdìgún àdìmọ́párá. máa ṣe kọjá ìbọn ọ̀fẹ́. ọbẹ̀ fún yẹn rọ̀ sí tí yín máa dùn sí alága mi ó yà fọ́ lọ́rọ̀ sí ti ẹlí ẹni ẹni. ó wà gbára. bí ẹlí ẹni ẹni. ó wà gbára. ẹ ṣe o ẹ ṣe o ẹyin náà gbọ́ bí baálẹ̀ mi ṣe wí wọ́n pé máa ṣe jù bá a lọ máa dẹ̀ ṣe jù bá a lọ inú gbogbo yín á dùn. ó ṣe ó ṣe ní ọkùnrin mẹ́ta kí n tó máa bá ètò mi lọ ẹni bá fẹ́ sọ̀rọ̀ kan tàbí méjì wọn bá fẹ́ ṣe fún ó wí báyìí. a gbọ́ bílẹ̀lẹ̀ sà. ọwọ́ agbára. iṣẹ́ rí sà ilé tí dáàdì tèmi kọ́ sà ọkọlé ọkọ̀ ṣáláńgá sí sà abẹ́tú ni a lọ ń ṣu sí mo wá bẹ̀yìn pé kẹ́ kọ́ ṣáláńgá fún wa ká máa rí bi ṣu sí sà. ìyẹn náà dá mo ń bọ̀ lẹ́sí tukù. èmi ni sà ní àdúgbò wa gbogbo èèyàn ló mọ̀ pé ẹ̀rọ máa ń lọ ẹ̀jọ̀ á nídìí ẹ̀pẹ́ kẹ́ bá wa gbẹ́ kànga. ẹ jókòó. Lesi sukù bnn ọwọ́ agbára. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi ni olórí lébìrà lùyì kò sí ibi táwọn ti ń ṣe lébìrà àmọ́ àtijọ́ tí mo ti ń ṣe lébìrà tèmi ó ti yé yín mo rówó ra jẹnẹrétọ̀ bọ́ mi ò rówó ra pẹtrol àtijọ́ tí mo dẹ̀ ti wọ̀lú ìkòsíná ẹ wá bá wa bẹ àwọn ìjọba kó gbé iná wá tàbí kẹ́ ẹ ra pẹtrol fún wa káwa máa tán náà lọ nǹkan táwa fẹ́ ti wà nìyẹn. ìyẹn náà dáa kí n tó máa bá ètò mi lọ ẹni pé òun ò rìṣà láńgáyà gbẹ̀ sídà. bàbá yìí bàbá yìí bàbá yìí. kí ìbàṣẹ forí ẹ ti burú ọpọlọ ẹ kò pè bàbá yìí sì bí ẹ kórúkọ bàbá ẹ. tájù ni tájù òṣìnà rẹ máa tápa òṣìrè máa tápa àdé kí bàbá bàbá yìí ti yọ lórí burúkú kẹ́ ẹ lára lálọ́nu sílẹ̀ márùn-márùn àbíbákọ. bẹ́ẹ̀ni alága. kẹwàá ran pólíbáàgì kẹbà ti yàgbẹ́ sórí sílẹ̀ márùn márùn ẹ̀ má jù sí inú pólíbáàgì bó bá dẹ̀ ti di fẹ́ rẹ̀ wáyà gbé nǹkan ẹ̀ pa òdòdó ògùn balajù sódò ògùn. ó gbọ́ kó sì kó ọmọ tá a jù lẹ́sìn tún kú jàre omi àbí kí ló pè é. ẹ ta ló sọ̀rọ̀. sá sá sá. kẹ́ ẹ kó sẹ́yìn ẹ ẹ àní ẹ̀rọ omi omi omi. orí yín ẹ jẹ́ yín mọ̀ pé bẹ́ẹ̀ bá ti ń yọ jù àwọn oní pure water wọn ní lè ta ẹ lọ ra pure water sílé ẹ pé mọ́tò pure water kan á máa já fún yín ẹ gbọ́ ìyẹn máa fi wẹ̀ bẹ́ẹ̀ bá ti jí láago márùn-ún ẹ̀ dódó ògùn bẹ́ẹ̀ bá ti pọnmi lódó ògùn káàgó mẹ́fà tó lù ẹrù délé yín ìyẹn lẹ máa fi wẹ̀ sórí pure water ìyẹn lẹ máa mú ẹ gbọ́. ẹ kọ́ ẹ ń dókòó ẹ fẹ́ bájọba náwó ni. oníjẹ́nìyà. Ah, kò ní dáa fún ẹ ìwọ ṣe lébìrà títí orówó ra jẹ́ni òrówó repo tí wàá ìkórè ẹ ti dàrú ọpọlọ ẹ kò pé láta jẹ́ni rẹ kó lára epo karosíìnì. bẹ́ẹ̀ ni alága mi. kó wàá ra àtùpà tẹ́tẹ́ náírà àbí lọ́ọ́ ta. ẹ̀yin yẹn ń tà náà nù. wàá wá tàn kiri ilé báyìí wàá bu karosíìnì sí wàá fòwú sí bàbá ṣáná sí iná bá dé. o gbọ́. o gbọ́ sà. kò kò ṣe kò ṣe dìde lọ́rọ̀ mi ò bá lọ jàre ọ̀rọ̀ àwọn eléyìí kò ṣe dá sí kí n tó bẹ̀rẹ̀ òfin mi mo fẹ́ kó ọ̀nkan kan wọ ìlú yìí èyí lè máa múnú gbogbo ìlú yìí dùn kẹ́ẹ̀tẹ́ ti gbọ́ o kẹ́ẹ̀ wá lọ báyìí àti ọkùnrin obìnrin ọmọdé àgbà àtàrúgbó kẹ́ẹ̀ la sọ fún wọn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ igbó mú báyìí a máa gbé gbó pásù wọlé ẹ ti rí rí ah. igbó pásù ẹ gbọ́dọ̀ mú ẹni kò bá mú àbẹ́rẹ́ ẹ̀fọ́gun wá o ah. ìyẹn kò tán síbẹ̀ paraga paraga lẹ́sìn mọ́ nù yín a máa kó yẹn ní ẹ̀wọ́lé báyìí ẹ máa máa mú paraga àtàrúgbó àtòmídán paraga rẹ máa mú paraku báyìí o àti gbó <laughs> ẹ gbọ́. kàńtì ah. ha. Ah. baálẹ̀ ni. baálẹ̀ ti bo. jàdí pàṣù. yéé baálẹ̀ kó bá jẹ́ ọmọdé kan lè ṣe bẹ́ẹ̀ eh. abẹ́rẹ́ fogun ni o. bẹ́ẹ̀ ni mo bá jẹ́ àgbà. Ah. ẹ túnṣe ẹ. mọ̀ eh, ẹ ó dà ẹ dìde ẹ dọ̀bálẹ̀ sáyẹ̀sì yín wà mí ẹ dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀. Ah, balẹ̀ mọ̀ ah. balẹ̀ kí ni. tajupatu. dọdọdọ dọ̀bálẹ̀. sẹ́wọ̀n balẹ̀ wà ní. balẹ̀ ti bo. balẹ̀ ajipatu. Ah. yàrá jẹ́ kó bá yẹ. yàrá jẹ́ kó bá yẹ. mo fi mẹ́fà mo fi pẹ́ńgbà yẹ. <laughs> oya oya ya ẹ bọ ẹ bọ gidi ẹ bọ gidi gidi gan. oto oto adigun oto nde nde nde adigun ìwọ ta ni. ìbálẹ̀ o ti rògbò. jẹjẹ ìwọ o fẹ́ jóyè. ohun mi gidi bàbá. Baba ti parí ètò yà ń ṣe yìí. bẹ́ẹ̀ni. ẹ gbalẹ̀kẹ̀ lọ́rùn balẹ̀ kó o di balẹ̀ kó o má la pàṣẹ ní. bàbá o. kó o má la pàṣẹ lájí paatu. ó wà mí bàbá. gbogbo olóyè yìí bá ní wọ́n ṣẹnu yányan kẹ̀ṣẹ̀ fọ́ wọn lórí. kó bá kó bá. ẹ̀yin ọmọ obìnrin ọ̀ṣọ́rọ́ kẹwàá lílu gbogbo yìí rẹ̀ wọ́n bá o kọ́kùnrin kan bá kọnu sí yín kẹ́ ẹ bá ṣapá kọ́ńdákọ́ńdá àbẹ́rí ẹ̀ fogun ní òun. bẹ́ẹ̀ ni bàbá. baálẹ̀ ah mo ti bá pé mo yọ ẹ lóye baálẹ̀ mi tuntun. bàbá àgbàlagbà ó dàbí kó dáa. ó wà òkè jù. ìyá alájẹ ó dàbí kó da. olórí ọ̀dọ́ ó dàbí kó dáa. Ah, kò ì wà òkè ẹ jẹ́ kó wà òkè ẹ jẹ́ kó wà òkè ẹ jẹ́ kó wà òkè ẹ kó wà òkè ó ti tó tó padà sílẹ̀ ó dàbí kó dáa ó dà gbogbo ìlú ó dà bí kò dà. ó dà bàbá mi ó gbọ́dọ̀ tẹ̀ déédéé wọn lọ́rùn. àti hùn àti yẹn àwa àṣì ìlòyìn náà a ló yá wa nú ìtàn a lò tán olórí ó dà bí kò dà. ó dà déédéé wọn bá sọ̀rọ̀ ṣẹ́ ti kù. jókòó jókòó jókòó jókòó wá bàbá ọlọ́rọ̀. kì í sí rárá rárá o tiẹ̀ ti rójú ẹ̀wọ̀n kan mọ́ṣẹ́ ìjàbọ̀ lára ẹni. ká má parọ́ fúnra wa o sórí èmi mọ̀ wípé àwọn nọ́ọ̀sì yẹn èmi ọ̀pá àwọn tó ti ń ṣe olú ẹ̀ ọlọ́run nígbà tí mo yọ sí hospital báyìí bí wọ́n ṣe pẹ̀lẹ́ sípanu yẹn papọ̀ ọlọ́mọ a máa gbàgbá a máa gba gbogbo ọwọ́ mi wọ́n gbà tán pátápátá. ẹ ò mọ nǹkan tó jẹ́ kó rí bẹ́ẹ̀ nígbà pé gbogbo àwọn ọmọ tó bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ church ló bí sí i tó ti yẹ ń sìn àwọn nurse tó ń béèrè owó lọ́wọ́ ẹ̀yàn náà ń kún ayọ̀ ní tó bá ti ń béèrè kí èèyàn máa fún wọn káṣá dúpẹ́ lọ Ọlọ́run. and then elétí um, ọ̀fẹ́ làwọn èèyàn mi ò mọ bí gbogbo èèyàn ṣe gbọ́ àwọn ará abiṣẹ́ wa kàn bẹ̀rẹ̀ sí pè mí lọ́tún lọ́sì àti gbọ́ pé ó bímọ àwọn ń bọ̀ àwa máa sọ fún àwọn branch wa tó wà lẹ́kọ̀ọ́ àwọn tó wà ní Ìbàdàn kí ni kẹ́ni bọ́dì má wá sílé mi mi ì ṣe kó mọ́. bọ̀dá mi ẹ ra sà ẹ kó ìwọ ọmọ ọlọ́wọ́n á wò mo wà ó kì í ìyábẹ̀dẹ̀ nǹkan. ó wà pa ẹ má wàá jẹ́ kó pẹ́ tí o máa fi lọ bá mi ba òun náà lọ́sibítù àwọn èèyàn wà ń bẹ̀ but ìwọ náà mo ní di attention ẹ̀ ń bẹ̀. ó tiẹ̀ ti fẹ́ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ni mo ní kó dúró díẹ̀ ká lè jọ lọ papọ̀. mi ò pe yan o mi ò ṣe kó mọ́ o mo kàn ra máa gba tent kan síwájú ilé mi màdé ọ̀rá pé àwọn pastors wa wọn wá sọ ọmọ lórúkọ ló bá tán. tóbi tóbi ọmọ tuntun la pè é ọmọ tuntun fúnra ara ẹ̀ elérò ni ànánsà ni kò má announce fún kẹ́ ẹ má pariwo fúnra rẹ̀ ló wọ́n máa pè yàn wá ṣó ti yé yín sìn á ní tó dẹ̀ sọ nípa wípé o máa gbé tent síta kò ní rí bẹ́ẹ̀ o ṣó ti yé ẹ̀ sìn gbogbo nǹkan tó jẹ mọ́ ìkómọ yẹn a máa ṣe ni ọlọ́run ò ní ṣe ẹni ká ṣe bẹ́ẹ̀ lóòótọ́ gbogbo àwọn tí wọ́n ń ṣe ní rẹ́jẹ́ kì í ṣe wípé ohun àwọn náà bẹ́ẹ̀ gbogbo nǹkan pẹ̀lú àsìkò ni ọlọ́run fún àwa náà láǹfààní lé láti ní change díẹ̀ lọ́wọ́ ìwé kákọ́tì ẹ̀ lè ṣe one or two things ni tá ò bá ní ẹlòmíín náà ló máa ṣe fún wa tent oúnjẹ ọtí gbogbo everything tí ẹ bá fẹ́ lò ní ọjọ́ yẹn dáadáa mi. again ah, ah, ah, no no no no wo ọ̀rẹ́ jẹ́ kí a ní kò ní sùúrù jẹ́ kí n sọ kí n kò fún ẹ. Eh, eh, ẹ fílẹ̀ bọ̀kọ̀ mi ṣe sọ gbogbo ọ̀hún èmi gan máa bá yín dá sí i gbogbo nǹkan mú mu ọtí ni o gbogbo ẹ ni èmi gan máa yín ra gbogbo ẹ síbẹ̀. ó ti tó ó ti tó ó ti tó ò ní tìjú ò ní tìjú ò mọ̀ pé ò ní tìjú wọ́n ní tójú ò bá tó lè ojú ti ara ẹ̀ tí wọ́n bá ní tìjú mo bímọ àkọ́kọ́ ìwọ àtọkọ ẹ lẹ́kọ̀ọ́ jáde mo bímọ ẹ̀kejì ìwọ àti ẹ̀lẹ́kọ̀ọ́ jáde ẹlẹ́kẹta tún rè ṣé ayé fámìlì wa lọkọ ẹ wá ni. òbí tó bi èmi ni mò ń ṣe mi ò dẹ̀ sọ pé ọwọ́ kún mi òní tó wá díẹ̀ òní tó mi díẹ̀ lé nítorí mo mọ̀ ẹ́ ọ̀rẹ́ lájọ jẹ́ látilẹ̀ kí ló lè ṣẹlẹ̀ lọ́la mo mọ̀ bóyáwó ló máa ṣe nǹkan tá à ń ṣe fún tá à ń ṣe fún ẹ lé ní bóyáwó ló máa ṣe fún wa lọ́la wẹ́n ọlọ́run yára padà sí burúkú àmọ́ ju gbogbo ẹ̀ lọ ìkómọ tá a fẹ́ ṣe a máa fà á ni ẹni tó bá wù kó gbọ́ kódà kan gbọ́ London kan wá sílé àṣe. ọdún pẹ́ kan wo wá àkọ́túntù fún bàbá. kára olè ẹ̀yin àgbàlẹ̀ ní ń bọ̀ ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀ kójú ọmọ sì ríbi gbogbo àlògùn rẹ̀ ọmọkùnrin tí ẹ pa láṣẹ fún gbogbo àwa baálẹ̀ tẹ́ ẹ ní kí á di ìbò fún jòní àdìgún àti wá dìbò fún tẹ́ báyìí o ó ti wá ya dìgbòlugi ó ti ya wèrè àwa baálẹ̀ lókù tí wá ń tẹ̀ ní tẹ̀ bàṣùbàṣù tẹ́ ẹ bá rí nǹkan tó fi ojú baálẹ̀ ajípàtù tó fi rí ó ní kí àwọn ìdàlù kó gbé baálẹ̀ ajípàtù kí wọ́n tẹ̀síwájú ìgbàgbọ́ báyìí kí wọ́n fìyà jẹ lójú gbogbo aráàlú ó wá ní késekése láti rí o ó ní kàsàkàsà wá ń bọ̀ bàbá késekése ó ní síkún síkún síkún báyìí lòun máa mú àwa baálẹ̀ ní tí òun máa fìyà jẹ wá tóun bá ti wá fìyà jẹ wá tán òun tún wá máa rọ̀ wá ní oyè kó tó wáá di wípé èmi baálẹ̀ torí ẹ̀ gbọ́ pé mo fi ìlú lẹ̀ mo ní kí n wá fi tó ẹ̀yin tẹ́ jẹ́ olórí baálẹ̀ baálẹ̀ létí o ọ̀rọ̀ tí mo bá wá rí. ẹ ń fọkùn ni kò lé sí. ntẹ́mi ntí mo kàn ní pé ká máa ń rọ ẹ̀rọ ká máa ràn ọ̀rọ̀ mọ́ra ni lẹ́sẹ̀ kò dá o kò dá o kò dá ká máa ràn ọ̀rọ̀ mọ́ra ni lẹ́sẹ̀ o it's not good it's not good at all it's not good. ṣé bẹ́ẹ̀ nu lé ni. wọ́n lè wọ́n nìyẹn ẹ mọ̀ fún mi sọ̀rọ̀ wọ́n ni. wọ́n ti dé yìí. ẹ bẹ̀rẹ̀ ariwo àwọn wèrè àmọ̀ fún mi bá lẹ́jọ́ sọ̀rọ̀ lọ́wọ́ ẹwọ ẹmẹkọ ayé ẹmẹkọ ńláyà sókè àmì sẹ wọn ti dé yẹn dá ẹ. baálẹ̀ mo dá yín lóhùn baálẹ̀ mo dá yín lóhùn ọ̀rọ̀ mi ò létí. You see, your dove is reciting incantation. In fact, you already did here. A yearly hard is theologically theory àdàbà yín pògèdè ẹrọ ẹrọ pa ayẹyẹ tèmi ọgbà ni ayẹyẹ ń gbọ́ títí ló ti rí gbogbo ohun tẹ́ ń sọ èmi ni èmi ká dìbò fún Adigun èmi ni èmi fọ́ọ̀sì pé ká dìbò fún ẹgbẹ́ òdìbò fún ni yes i said it. ṣe àyíká ẹni á dìbò fún ni àwọn èbó tẹ́ ẹ mọ́ sọ tẹ́ ẹ mọ́ fi tu ajẹ tẹ́ ẹ fi yàn ajẹ náà rè sẹ́yìn kẹ́ ẹ̀ ní àdìbò fún sẹ́yìn kẹ́ ẹ̀ sọ bẹ́ẹ̀ sáà tá a sọ bẹ́ẹ̀ mọ́ ni. ohun tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé lóòótọ́ èmi náà ní èmi ní ká dìbò fún un ẹ ẹ dìbò fún tán n bá ti gbé agbé yín yé báyìí ó fẹ́ fi gé mi jẹ kò lè gé mi jẹ o ó lè gé yín jẹ kò lè gé mi jẹ èmi ni mo sọ fún ara mi a ò bí ire who is he who is he bó ti ẹ rí nìyẹn ẹ ẹ jọ ẹ dìbò fún wa ẹ dìbò àgbẹ̀wọ̀n débẹ̀ kàn án àti bí wọ́n o ó di kọ́ máa sá ká máa ṣe báyìí ká máa ṣe báyìí àwọn wèrè àwọn wèrè àdìgbà àjẹyìn ẹ̀ṣu ẹ̀ṣẹ̀ ni máa fọ́ọ̀mù borí ẹ̀ máa fọ́ọ̀mù borí ẹ̀ gbẹ́gbẹ́ ọ̀pẹ̀ gàtà ẹ̀ báyìí máa fọ́. ẹ dúró ẹ dúró ẹ fẹsẹ̀ fọ́ orí ta ni. Adigun. ṣe Adigun nìkan ẹ rò pé mò ń sọ ni àní àtàwọn jàǹdùkú gidi gan kú tí kò kiri. don't worry about jàǹdùkú you should not worry about Janduku, Janduku, oh, Janduku. i don't want to know. bàbá baálẹ̀ àti ẹ̀gbọ́gbà tẹ wà ní sàgóde tẹ amọ̀pẹ́lẹ́sẹ̀ nìyẹn gbà náà tẹ ẹ̀ ṣé bẹ́ẹ̀ ṣe dọ́là gbáyìí náà lẹ́ẹ̀fọ́ fọ́ àwọn àdìgún lórí. imagination oh mama yẹn gbà mí ni one blow when malaria one blow one dead mọ̀ ń gbẹ̀mí. disi. bí gbogbo ara ṣe rí iná. wọ́n fi ẹ lẹ̀. ọ̀dà bẹ́ẹ̀ bá gbọ́ pé mi fi ilẹ̀kẹ̀ ọwọ́ àti ti ọrùn lẹ̀ torí imagination ẹ̀ wíwù èmi ọ̀ma. baálẹ̀ baálẹ̀ èmi ò mọ̀ ọmọ ọ́fíìsì mi fún yín. ẹ sọ wípé ẹ fẹ́ lọ lu àwọn ọmọ kan baálẹ̀ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi nítorí ọlọ́run kìdò kò dẹ̀ kí n ṣẹjọ́ yín o èmi mọ̀ pé kí n ṣẹjọ́ yín torí ó mọ mọ yí ẹ̀bẹ̀ tẹ́ ẹnìkan bẹ̀ kó tó di pé ẹgbà mi kúrò lọ́wọ́ àwọn òbí mi o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má kó bá mi o ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́ ẹ má kó bá mi kí ló dé gan-an ẹ máa ní ẹ fẹ́ máa jà kiri ẹ fẹ́ máa jà kiri ṣé yìí nìkan ni baálé ìlú ni. see yourself look at yourself ṣé ọmọdé ló ń pè mí ni tí n bá ti ń bínú ẹ máa mọ̀ pé mo ń bínú o ẹ máa mọ̀ pé mo ń bínú o. baálẹ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ nítorí ti ọlọ́run tẹ́ẹ̀tì ẹ̀rọ tèmi ẹ̀rọ tàwọn ọmọ tí mo bí fún yín. oh god omnipotent oh god omnipura oh god omniscience ìwọ obìnrin yìí máa bá bá pa mí o don't kill me leave me alone don't kill me leave me alone. baálẹ̀ ọkùnrin. àdìgún bàbá àgbọ̀yè àdìgún bàbá àgbọ̀yè àdìgún bàbá àgbọ̀yè ṣọ́ọ̀ṣì ẹ sì kú ayẹyẹ ọjọ́ ẹ wò bẹ́ẹ̀ mi náà ṣe èmi ẹ tẹ̀lé rúṣáǹtì láyé ẹ̀mí kọ́ èmi ẹ tẹ̀lé rúṣáǹtì bẹ́ẹ̀ ṣe dé lọ́jọ́ ń báyìí ẹni pé mo ti kúrò èmi náà bọ́ sí ibi tó yẹ ọ̀dọ̀ alálùbáríkà kókó lórí ikú lẹ̀. <laughs> Eh, mo gbọ́ pé wọ́n náà yíwọ́ padà wá. bó o lè ṣe gbọ́. tí àwọn èèyàn náà rẹ̀ sọ fún mi bá a ṣe yọ́sọ náà ra àyọ́ gbọ́. òótọ́ ni òótọ́ ni mo jogún bá ni mo jogún bá lọ́wọ́ àwọn baba ńlá baba mi ni. ohun tí mo wá fẹ́ gan pàtó òun rẹ̀ pé mo fẹ́ ìgbàdì ànápa mhm. òòkà ṣubú ṣeré mhm. òòkà ànáwó mhm. oríṣiríṣi òòkà òun rẹ̀ mo fẹ́ báyìí. Ah! Eh, lọ́lọ́ lọ́hùn àtọ́lẹ̀ ẹ̀yìn bàbá wa yìí nǹkan ni mo jogún bá ní lọ́lá àwọn ìyá mi atatagbara atatagbara àkàmọ́lẹ̀ ẹ̀ kàlẹ́gún àwọn ìyá mi tó sáré gún ègbé tó mú mi sá gàtà tí mo rìn gàtà tí mo rìn gàtàgàtà wọgbẹ́ lẹ́tà òkò hmm. òkúta tí ó dé ewé rẹ̀ lókù kan ẹ fọkàn balẹ̀ bàbá irú wọn lẹ̀ tí ń bọ tí mo jogún bá lọ́dọ̀ àwọn baba ńlá baba mi mẹ́tàlélógún ni hmm. ọ̀tọ̀ ní irú wọn lẹ̀ tí ń jẹ fried rice hmm ọ̀tọ̀ nírúmọlẹ̀ tí ń jẹ́ ndómì hmm. ọ̀tọ̀ nírúmọlẹ̀ tí ń jẹ́bà hmm. èyí tí ń jẹ́ pàgbó ń wọn sẹ́rí hmm. gbogbo àwọn rúmọlẹ̀ yìí làá fún ní gbogbo ìpèsè kọ̀ọ̀kan tá a sọ yìí owó yín tí n bá fojú inú wò fifty thousand. ẹyẹ náà kò pọ̀jù ẹyẹ pọ̀jù ẹ máa fún ẹ ní twenty thousand lẹ́sẹ̀. adigun alága adigun alága. ó bá yẹ ti dọ̀tún la kí bá wa gbàṣẹ́ mi jẹ́rìí yín ṣé eré mi gẹ́gẹ́ ṣé wò mí ibi ọba ti fi wèrè wo wèrè èmi a máa fẹ́ràn rẹ̀ ogun láyé yìí bí yóò bá fi wèrè wo wèrè èèyàn ní máa kọ́kọ́ wèrè. ẹ bá fún lówó ẹ fún lówó. <laughs> yóò dà ẹ ṣe ko mo jẹ lẹ́yìn ojú rẹ ní yọ lẹkùnkùnkùn àdìgún bàbá àgbà ẹ ti tòjú bọ lóòótọ́ lọ́wọ́ báyìí ó wá kú bàbá ẹni tí ó bọ tó bá di ọrùn lẹ́yìn kẹwàá gbàṣẹ yín. òòtá ńlá ti dẹrù bọ́tẹ̀ ẹ kúrò ọkùnrin lọ ìjẹ́wọ́ pé mo jogún bá kínní. kókè tómi náà kókè tómi náà kó farabalẹ̀ kó farabalẹ̀ kó faragbẹ́gbẹ́ gbogbo àgbàlagbàgbà ìwà ọmọ ló ń mọ̀mọ́ sókè pẹ́ dáhùn láyà o àdùn àyà o. sàgàbúrúlà sàgàbúrúlà ẹ̀dẹ̀ ìṣòkò óyá sàgàbúrúlà àgbọ̀mọ́lẹ̀ óyá sàgàbúrúlà sàgàbúrúlà ẹ̀jà kóró àjàlákùtà óyá sàgàbúrúlà. ẹ̀yin bá sókè ẹ̀yin bá súnmọ́. ọ̀rẹ́ ìdílé mi ọmọ mi ni ìwúrẹ́rẹ́ mímí tó pàṣẹ Jésù tó ní ìjọ. Yẹ́yẹ́yẹ́yẹ́ ìgbà tí a fẹ́ gẹ́gẹ́ bọ́ sá sálẹ̀ náà bọ̀. Wọ́n ti yé mi ò wá òkè o. Bàbá mi ẹgbẹ́ wa wà òkè o. Gbàgbó sọ́ọ̀ṣì máa mú ẹ. Gbàgbó sọ́ọ̀ṣì máa mú ẹ. Nàìjà tó lọ àdìgún. Tíwáàtò Sàgàbúláì, èdè ìṣètò ìmúyà Sàgàbúláì. Ẹ̀yin ọ̀rọ̀ pàdé bá kọ̀ Dubai lọ ni ọba ní gbogbo àwọn balẹ̀ balẹ̀ kù lọ́ba kó wa ní àgbẹ̀ ìlú ìwọ̀n gbogbo ọ̀tá. àdìgúdìgù ah, ah, don't pali don't pali má má pali o má pali o don't pali má pali o má pali o don't pali. wọ́n ní ilé ìran afọwọ́ lẹ́sẹ̀ lórí. I said it I said it I said it. Hey, hey, hey. Ah, leave it, Joe. I said it. I said it. Ama. Kílẹ̀fẹ́dà kílẹ̀fẹ́dà. Ama. Kílẹ̀fẹ́dà. Ẹ̀kọ́ ọ̀bá ìlọ́gbọ̀n. Bàbá mi dẹ̀. Ẹ̀dùkà. Pátápátá lè be blinded. Kumba Kumba will learn from that. All for you indicated that cause it's fine. Pátápátá wà lọ àfọ́jú. Kumba Kumba la dẹ́tẹ̀. O jẹ́ ẹ̀fọ̀fọ̀ tán. Ìjà ni dẹ́tẹ̀. Dẹ́tẹ̀ yìí mú. O dẹ́ gbọ́dọ̀ kù. O dẹ́ I am wọ́n wọ́n blow. One blow one malaria one blow wọ́n jẹ one jẹ yes yes ah yàtọ̀ mìíràn yàtọ̀ mìíràn mú mìíràn. balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀. Oh, goody. Ah.

wọ́n bá ojú ohun tó tó burú mo lẹ́nu wọn mọ rọ̀ lẹ́yìn ọmọ tí lẹ́yìn. ìṣe rẹ̀ ń tà lọ́rùn sí ìdùn máa. ìdùn máa. I am dead. Oh, Fudina. Oh, Fudina. Oh, Fudina. Oh. Oh. Oh. lóyún ọ̀nà. àlùfáà àtọ́gbà yẹn. oògùn gbà mi ti dàrú agbára mi ti dàrú my obligator is fade my obligator is fade my obligator is fade. ẹ máa lẹ lẹsẹ. agbára mi ti dàrú. máa lẹ lẹsẹ. máa lẹ lẹsẹ. don't cry me. yàrá ah, àwífọ ẹ bá àwífọ tẹ́lẹ̀ ọ̀kan ọdún gbẹdẹdẹdẹ ọdún orí kan. i am finished. Ah. i am finished. ọgbọ́n la ṣe àṣìbáyé. i am finished. ọgbọ́n la ṣe ṣe. Ah ọlọ́run ọba o ọ̀rọ̀ gbẹ́rù lẹ́nu wa mọ̀ wọ́n bí lóhun ọmọ suwari àbẹ̀wò lẹ́hùn lóhun bíbẹ̀ ṣé kọ̀tà báyìí. my up like that tie is straight. mo ti dáná o. ẹnu ló kó bá. Adinamiyara o! Adinamiyara o! Olúbàdàn wọ ní kàkàrà yín ló ṣe ẹ máa wúlé àtúlé àwòmọ́jú láti yẹn wà lónú àdìgún o. àlọ́mọ náà ó bẹ́ẹ̀ bí kú borí àkàrà màgbó. àdìgún ọ̀rọ̀ àdìgún ọ̀rọ̀ kò tèmi bá mi. káàtì àwọn ọmọ òfin àtẹ̀tẹ̀ yìí ó yẹ kó tẹ ilé yìí lọ́wọ́ ni àwọn wèrè ló wá bá mi ilé àwọn olè wọ́n wá fi wèrè gbowó lọ́wọ́ mi ẹ̀dá kùn torí ọlọ́run àwọn olè rí wọn ìjọ ìrówó mú lọ lẹ́kùn lẹ́yà ó fi wèrè gbowó lọ́wọ́ mi ẹlẹ́kùn àbọ̀ lè rí i. yóò di rí sùúrù kéwì ìta o yóò di rí sùúrù kéwì ìta. èsì ẹ̀. orí ẹ burú orí ẹ ó burú iṣẹ́ mi là ẹrú mi ló máa ṣe kú ẹrú mi ló máa ṣe kú. ẹ ẹ wo àyè kan yà á lẹ̀ fún mi wọ́n lọ kọ́ ìlọ wàgẹ́ wọ́n wá sí i wọ́n tà wọ́n mú owó lọ sílékùlẹ́jà tí bá débẹ̀ wọ́n rí kẹrà bí mo ti dé géètì wọ́n fún mi láwìn orí eku àtọyẹ ẹja dákun. ẹ má jẹ́ kó ṣàánú rẹ géètì má jẹ́ kó ṣàánú rẹ géètì wá lọ ṣẹrú mi ah. wá lọ ṣẹrú mi ẹrú mi ló máa ṣe kú sẹ. ẹyẹ mi bàjẹ́. ayédà kó o ṣẹrú tàbí kó o jẹ gba fọ́ọ̀tì bàbá kan nù méjèèjì. ẹ dákun ẹ wọlé àwọn orúmọlẹ̀ bàbá mi tí ń tàpọ́ lé lórí wọn wá jẹ pé wọn indomie ni wọn ń jẹ fòmùtìdọ́rọ̀wọ̀ indomie ní bàlọ́sẹ̀rù. ẹ̀kọ́ olómi oorun máa fún ọ last ó gbọ́ ẹ̀kọ́ olómi oorun máa fún ọ last. àdìgún bàbá àgbọ̀ tó la ló mọ wọn fún mi. orí rẹ burú orí rẹ burú ni. ẹ jẹ́ àwọn ọ̀rẹ́ kẹ́kẹ́ bó ní kí orí rẹ burú ni jọba rẹ. ẹ ṣì á máa gbọ́. jọba rẹ kí ló ṣe. ẹ wọ́n mọ̀ ẹ wọ́n. jọba rẹ làbá ẹ sọ. ẹ rọra ò wa. ọwọ́ olúwa lámútọ̀ yìí wá. Jésù ṣe wù wọ́n rántí wa láàárọ̀ yìí ìwọ bá mi gba ìròyìn àtàtà yẹn lọ́wọ́ wọn. kò ń ṣèwòyìn tẹ́lẹ̀ gbà mo fẹ́ kẹ́ fetí sílẹ̀ kẹ́ bá mi gbọ́ òwúlúwa tó báyìí wípé ọmọ mi pa ọ̀wọ́ mi kí o sì fi òfin mi ṣúra pẹ̀lú rẹ pa òfin mi mọ́ kí ìwọ kí o sì yè àti àṣẹ mi bí ọmọ lójú rẹ nítorí pé olúwa fún wa ní òfin mẹ́wàá nínú àwọn òfin mẹ́wàá yìí ohun àkọ́kọ́ bẹ̀ ó ní kí àwa kí ó má ṣe mugbó kí ẹ má sì ṣèṣe pa ṣágà kí a má ṣe ìpè àgbèrè nínú àwọn òfin tó olúwa fún wa ìta bá ní ká máa kà á lẹ́sẹsẹ èyí àkọ́kọ́ tí mo bá pẹ̀lú yìí ó jẹ́ ohun tó lòdì sí òfin ọlọ́run ó lòdì sí ọ̀rọ̀ olúwa nípa igbó tí ẹ̀ ń lọ́wọ́lọ́wọ́ àwọn ìwà yìí kò dáa rárá mo fẹ́ kí ẹ yí padà sí ọ̀nà ọlọ́run. ẹ ó dáa ní àwa tiwa owó tá à ń ṣe ìtọ́sọ yìí àwọn òṣèkẹ yàtọ̀ sí gbódàdé ẹ̀fà yìí èmi dẹ́wọ̀ pé jésù fẹ́ràn ilé ìkẹ́. bẹ́ẹ̀ bá mi. ẹ ó dáa ó dáa kóbìnrin yẹn kó wa òkè máa jẹ́ wa òkè ẹ mọ̀ tẹ́ ẹ máa ṣe báyìí ẹ mú ẹ dè mọ́gì ẹ gbégbó sí lẹ́nu kẹsàn-án ló tẹ̀ po ẹ̀ mọ́ kí jésù lè nífẹ̀ẹ́ bíi tiwọn. ó ti fẹ́ràn èmi.

ọlọ́run ah bẹ̀rù tábà bẹ̀rù ọlọ́run àwọn ẹ̀sìnú ni ọlọ́run náà la bẹ̀rù báyìí kẹ ẹ gbé gbósì lẹ́nu kẹ ẹ sẹ́ ló téèpù ẹ̀ mọ́ àwa òkè ń gbà yẹn. jésù bímú. Mm-hmm ẹ ṣáná sí kinní yìí. bàbá yìí náà ti kó lórí ẹ ẹ jẹ́ kó máa fà lórí fàtí bọ́ọ̀dì ẹ jẹ́ kó máa fà dáadáa ẹ jẹ́ kó fà wọ́n kó máa fọwọ́ ńlá lórí kó dẹ̀ máa dín mẹ́kàn kan. ẹ jẹ́ kó fà ọ̀dọ́kọ̀ ẹ̀ náà ọ̀gbẹ́ bí ó ti lọ fẹ́ràn èèyàn. ó wọlé tẹkùn ní bàbá mi ó yà parẹ́ dà parẹ́ arákùnrin ẹ wá bí ìwọ ọba ẹ báwo ni èmi náà mò ń bẹ́ sọ̀rọ̀ tó dúró bẹ́ẹ̀ yẹn orí ẹ dàrú ni ah, ah. báwo ni báyìí sà. nọ́mbà bá tiẹ̀ lẹ̀. ìmáàmù ni sà. àfẹ́ sáré ràn ẹ́ ń ṣe ni. ìmáàmù ń ṣe ni sà. kí ló wí. ìmáàmù ṣe kí ni. ta ni ẹ ta ni ìmáàmù. wá lajíṣẹ́ mi tó bá padà débẹ̀ kò ní mo rán ẹ iṣẹ́. ìmáàmù ń ṣe ni sà. orí ẹ burú ọlọ́jíṣẹ́ máàmù máa lọ rẹ̀ pé ò ti wà òkè ìwà àti máàmù ẹ̀yẹn máa tó wà òkè dàbọ̀ ọlọ́jíṣẹ́ máàmù wàá gbádùn mi. orí ẹ tó burú sínú yẹn. túwálé ọgbà àgbàlagbà olórí ọ̀rọ̀ ẹ ní sórí kò ó ní ìwé yẹn tẹ àgbàlagbà àtọ àdúgbò dàgbà ń pààrọ̀ yìí. aṣọ ògbóni abẹ́ni tí ó lù sọ fún ọ kẹlẹ́ ló bọ̀ bẹ̀rẹ̀ tí ó lù yọ. sọ́mọ́nù táyé bàbá àgbàlagbà. mo máa rí mú ètè máa sọ́nù o. bàbá mi kí ló ṣẹlẹ̀. a máa dà fún yín. ẹ já mi sí i pèrè ọmọ kan ọmọ ọpẹ ìyá yìí ti jáde olórí ìyá ti jáde kò lẹsẹ ní máa ránṣẹ́ bàdẹ́rì wèrè ló ń ṣe dàgìdì dàgìdì ẹsẹ̀ lọ́ba ah, wálé bí o àfẹ́ràn iṣẹ́ o ó bá dé máa mú rọrùn iṣẹ́ o. bàbá kí lè wá ṣe fún un. Ah, à ń ṣe tó mọ fẹ́yàn bá tó bá dọ̀la àwọn méjèèjì àjọ wa òkè pọ̀. bàbá mi wọ́n bá wà òkè ni o àwọn bá wà òkè ni o. ó ní ti mo rán yín jáde. bàbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé kò síbi tẹ́ ẹran wà tá a wà òkè pẹ̀lú ẹ. bàbá ṣé nígbà tí tá a débẹ̀ lásán tí mo kàn ráàdì ẹ mù tí mo ti gòbọ́n dìde gòbọ́n lórí ẹ ò mo gun tọ́nà mẹ́jọ bàbá mi. ṣé jẹ́ òjáde ṣá. Ah, ṣáàlè àwa àgbàlagbà ẹja sàn o a ti fẹ́ jẹ́ yẹn ṣe tutù. Ah, àbáyé bẹ́ẹ̀ ṣe fi ṣe tutù yẹn rí ta. àbáyé bọ́ bá dọ̀la ẹjẹ máa mú yẹn ní làwọn fi ṣe tuntun kejì. gbogbo àwọn wà òkè. àwọn wà òkè. ẹ lọ sọ ẹ lọ mú bàbà. dọ́sà dọ́sà dọ́sà. ẹ lọ wọ́n ṣẹlẹ̀ ṣẹlẹ̀ yẹn lọ. gbà ìwà ọmọ ló ń mọ̀mọ̀ sí pípẹ́ táwọn láyà ọ àjò àyà ọ sàgàbúrú láì sàgàbúrú láì dẹ̀dẹ̀ ṣoko bóyá sàgàbúrú láì sàgò mọ́lẹ̀ bóyá sàgàbúrú láì sàgàbúrú láì gbẹ̀jà kó mú ọ àdìgún ló ń pàṣẹ ooo Jésù tó ní jẹ. Imam, ọmọ yín mẹ́wàá òkè lánàá torí ẹ̀ mo ṣe wá láàárọ̀ yìí ó kẹ́ lè wá òkè orí yín yín ni ó dàgbọ́ wọ ìgò ìwà òkè o ah, wà á wá òkè lẹ́sẹ̀ ṣùgbọ́n wà á wá òkè àtẹ̀wọ́ ṣìrò ń pa wà á wá òkè lẹ́sẹ̀ ó sálẹ̀ ọmọ mi. bàbá àgbàlagbà. wo ọ̀dọ̀ ìyá kan bẹ̀yẹn kó o gbómi fún mi kẹ́ wàá dà léwèrè ìdórí kó lè wà òkè. Sagaburu Live tẹ̀lé ṣoko bóyá Sagaburu Live. ẹ̀yìn ìbọn sókè ẹ̀yìn ìbọn fún ọ àdìgún ló pa. àwọn òkè lẹ́tẹ̀ yẹn filẹ̀. ọmọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó pàtẹ́wọ́ owó ìwà òkè lómi lẹ́wẹ̀rẹ̀ lórí lẹ́wẹ̀rẹ̀ lórí ẹ̀kọ́jìbọ̀ ẹ̀kọ́jìbọ̀ ẹ̀lẹ́pa ẹ̀lẹ́pa ẹ̀lẹ́pa àwa òkè lẹ́sẹ̀ yìí. gbàgbàgbà tó àyè. wàá sori wàá sori wàá sori. bá a. ọwọ́ òkè. ẹ máa ló pàṣẹ ilé bọ́sà láti lọ́lọ́wọ́ tó. Sẹ́lẹ̀ ló sọ fún ọ pé ṣé yíwọ́ lọ́ta kó máa yọ ẹ máa jìyà ẹ máa jìyà. Ẹ̀yin tó lọ yé o, ẹ Àdìgún, ẹ Àdìgún, Àdìgún ni mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe lọ́sẹ̀ jẹjẹ mi ni mo jókòó níbi tí mo ti ti tẹ fún àjogún bàbá mi fúlàní gún ló wá lọ́wọ́ fún mi ó ní báàsì káàlùwò àdìgún náà ló ní kó wá gbowó lọ́wọ́ mi àdìgún fi wèrè ró wèrè fún mi ẹ̀yin tó láyé mo wá fẹ́ kẹ́ ẹ bá mi ṣe wèrè mọ́ wèrè fádìgún ẹ wo ẹ má jẹ́ kíyàwó jẹ mí o gbogbo ọ̀tàlélógún rúbọ̀lẹ̀ tí bàbá mi ń sìn. àtẹ̀yí tí ndomi àtẹ̀yí tí ń jẹ rẹ́sì àtẹ̀yí tí ti jẹ jọ̀lọ́ fúrẹ́sì jẹ o ó wá rẹ o fi tàwọn jẹ ndomi nìkan ṣe ìwọ mo pẹ́ fi àjà àdìgún àdìgún náà mi pọ, ẹlẹ́dùà ẹ̀wọ̀ ara mi ẹ̀wọ̀ ara mi ẹ̀wọ̀ àdìgún mi wà mo fẹ́ kó oríjà Bismillahirrahmanirrahim. rahmani rahim alihamdulilayi rabi alami rahmani rahim maliki yomidin iyaka nabdu wa iyaka nasta'in idina suratal mustaqim suratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد اللهم ó ní ẹni tó bá wá sára àwa sọ́dọ̀ wọn náà ọba irú rẹ̀ sáré tó gbòòrò ni wọ́n á sá díẹ̀ ó ní máa ń ha ọ́ láwàlá kó á tá ìlà ìgbà ìgbà sí i oníkòsọ́gbọ́n kò ságbára kò sálùmọ̀ ọ̀rọ̀ ìkòsóòrùn kan tó kọjá agbára wọ lọ́hùn. ó ní pé tá a bá yọ̀ǹda ẹni tó ṣèwà fún wọ lọ́hùn nígbà tó bá padà bìyà jẹ wọn á tún máa padà káàánú báwo láti mú fàlẹ́ lọ́wọ́ ìyà tó bá tọ́ bá mi fi di àdìgún ìyà tó bá tọ́ bá mi fi di àdìgún Allah Allah Allah la ilaha illa huwa alhayyul qayyum la ta'khudhuhu sinatun wàlá náà ń làwùmọ́ bí sàmúwá ti ọmọbìnrin harley munzala syacipau indawu ila liisini ya alamu mombeno adini ya marifau wala yautuno vishenyi miili miila bimonshaha wasiya kuziyi wale walihado wala yauduhu sumawa aliyasim la haula wala kuwata ila bila aliyasim la haula wala kuwata ila bila aliyasim la haula wala kuwata ila bila aliyasim Yes. aṣọ pálápàá láìsí rẹ̀ ìgbà tí eré orí burúkú tó bá ti sèé orí ẹ burú ni ìgbà ẹ̀sà bẹ̀rẹ̀ gbogbo òṣì yẹn ló dẹ̀ fún mi nígbà tí tó le tó yìí. èmi kọ́ wọ́n kọ́ ni kí ni. nígbà jọ sùn bí báyìí ni. olórí burúkú rẹ̀ ni ṣé o rí pé o fún mi nígbà tí lẹ́sẹ̀ yìí ni. èmi àti nìkan náà wà bí mi èmi kọ́ bàbá ah, ah. kò jẹ́ jẹ́ mi. ìwọ wa o. èmi kọ́ bàbá. ìwọ wa ìwọ wa. àní mi kọ́ ẹ. ìgbà tí kò ní jẹ́. èmi kọ́. wàhálà kò ní jẹ́ olórí dà. olórí ọ ti jáde ti pẹ́. yíyí ọ̀yá làpẹ́ ó sálẹ̀ wá fún mi. yé wá kábí wá bí orí ẹ bu mo tún kọ́ ìgbà yóò bá mi mo tún kọ́ ìgbà yóò bá mi ó ṣe é wà lọ olórí burúkú rẹ ni. Ah! mo dáhùn mo dáhùn láyé mi. mi ọkọ tó wà lára gẹ́ọ̀ yẹn tí o sì lára mi no tell me six six six six six years ṣé mo fi yẹ anything jẹ́ ni sọ fún mi. lórí kúkú ọmọ bàbí ẹ wọ́n sun mi gẹ́gẹ́ nítorí ẹ̀kọ́ gbàdúgbò mi lójú òun. ẹ yẹ mi o. náà jọ kó fún gbogbo ẹni orí burúkú ẹ sá níbi tó jẹ́ pé ẹni òkè ó sì lára ẹbí ọ̀tá ó jẹ́ pé o ní problem ṣíṣe wò gbọ́rọ̀ ni jọ́ nítorí tutọ́ lọ́hùn torí tó bá tẹ̀ jẹ́ pé o ní tálẹ́ǹtì gan o bọ́tọ́ kàn jẹ́ pé wíì tí wọ́n fi lò sí ọ̀nà tí wọ́n máa wí ilé iṣẹ́ ìjọba tó wọ́n máa fi ọ̀nà fún yóò dá gálọ́ọ̀bù tó tọ̀ síbẹ̀ lẹ́yìn tí wọ́n máa wọ ẹ̀bà fún tí wọ́n bá fi ẹ̀fọ́ sí i yóò ní dúpẹ́ torí kò ní lọ wọ́n ti máa rí lá àwọn ọmọ ìwé ọyọ tó yọ dáadáa ló ti lọ sí i. ṣé àwọn ọmọ ìlú kúkú olórí burúkú yìí náà gbogbo pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tá a dùn sọ́nà lóyè tó ń lé oúnjẹ oṣù tó sọ oúnjẹ tó sọ̀rọ̀ nǹkan tá a ní kó má ṣe wọ́n lóyè tó ń ṣe ó sọ pé ẹ bó ìjọba ní ìtìtì tẹ̀lú nìlọ kí ló ń bọ̀ lọ́wọ́ ní ọ̀hún rẹ̀.

tó lọ tó fẹ́ lébi kúrò dé. ó lè ṣe àfà ẹjọ òdúró kọ kó tó jọ ní wọn ní wí. ẹjọ o ẹjọ o ẹjọ o ẹ bá mi jẹ ọ o mo fọkàn mi lọ́rùn bọ̀tún tí o bá ti fẹ́ ṣòfò tọkọtọkọ bẹ́ẹ̀ bí tara kan. bẹ́ẹ̀ ni bọ̀tọ̀ àbọ̀tọ̀ fẹ́lẹ́ bẹ́ẹ̀ o àbọ̀tọ̀ fẹ́lẹ́ bẹ́ẹ̀. àjọ ní ìbọn náà. aláṣẹ ẹ máa bọ̀ wá ẹ máa jìyà àdìkú aláṣẹ. àdìkú ògbẹ́bẹ́ máa ló pàṣẹ dídé bọ́ksà ìgbà tí lọ́lọ́wọ́ tún ó fẹ́ lé ló sọ fún ọ pé ṣé ìwé lọ́ta kó lọ́ọ̀yà ẹ máa já wọn láyà yóò